Good morning, guys. It's been a while. I just want to, anyways, yeah, doesn't hurt, but anyways, I wanted to do a vlog of a day in my life in Yoruba. Yoruba. <laughs> so, um, I'm from Nigeria and I'm a Yoruba. Yoruba. What? Um, I'm a Yoruba. <laughs> So today I'm gonna try to speak Yoruba in what I do today. Okay, yeah. So I will try to put subtitles. Subtitles is gonna be a lot, but um, yeah. So if you want to understand what I'm trying to say, what I'm saying, look at the subtitle. Okay, for those that don't speak Yoruba, um, kàn sí orí channel mi orúkọ mi ni Victoria ní òní mo máa ṣe fídíò uh, ní ọjọ́ òní ok a máa máa tún sọ̀rọ̀ <laughs> what is vlog in Yorùbá I don't know ok màá ṣáà ṣe fídíò màá ṣe fídíò so ẹ máa bá mi ká lọ o màá gbìyànjú mo ti jí láàárọ̀ yìí mo ti ka bíbélì mi mo ti gbàdúrà mo ti. mo jẹ ìrẹsì ah, mo fẹ́ ka ìwé yìí. sorry iṣẹ́ tí mo ń ṣe ẹ̀kọ́ tí mo ń kọ́ <laughs> ní iṣẹ́ agbẹ̀bí okay so yeah mo fẹ́ kàwé dẹ̀ see you màá rí yín okay o oh. mo ṣẹ̀ṣẹ̀ parí ìkàwé ah, ẹ worun tí mo ṣe fúnra mi tẹ́ bá mọ jẹ́ ọ̀tọ̀ dáa fún irun natural ẹ jẹ́ kí n mọ̀ ọ́n mo fi gel gel um, kí lorúkọ ẹ̀ oh wíwé kí n wé nǹkan mọ́ ok má fi hàn yín o so bóyá ó ń ṣiṣẹ́ dáadáa fún mi o torí ó ṣì ń jẹ́ kí irun mi kó mi ò mọ̀ ṣá kí lẹ rò bóyá mi ò dẹ̀ mọ̀ ọ́ ṣe dáadáa ni àbóyá kí n wé nǹkan mọ̀ àbí ok o ẹ jẹ́ kí n lọ ẹ orun tí mo ṣe fúnra mi ẹ jẹ́ mo fẹ́ lọ ṣiṣẹ́ ní ìta ní inú gádìn wọn ẹ wá pẹ̀lú mi ẹ jẹ́ kí n wọ bàtà mi. ok ẹ jẹ́ kí a lọ ẹ jẹ́ kí a lọ ẹ jẹ́ kí a lọ wà ẹ jẹ́ kí a lọ sí inú garden ẹ tẹ̀lé mi o mo fẹ́ fi nǹkan hàn yín a ní dove eléyìnbó máa ń pèlè ní dove kí ni Yorùbá máa pèlè yìí o ẹyẹ báwo ni ẹyẹ ṣẹ́rù ń bà yín nìyẹn má jẹ́ kẹ́rù bà yín o ẹ wá ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ah, ah, ah, ẹ má ṣubú o ẹ ń sákò lọ́dọ̀ mi ẹ̀yin dà ẹ pẹ̀lẹ́ o kí ni ká fún yín lórúkọ ẹ ẹ ẹ ẹ ẹ má ṣubú o ṣe fẹ́ fly ni ó yẹ fly ẹ ẹ ẹ ẹ ẹ wò nǹkan o ṣe fẹ́ fò ọ̀dà ó yá ẹ fò ẹ̀wù wọn lè fò ẹ ẹ ẹ má bàa jábọ̀ lọ́wọ́ mi ó yá fà ẹ fò wọn ò fẹ́ fò ó yá ẹ padà lọ sí inú ilé yín o ẹ káàárọ̀ o ẹ ẹ má jábọ̀ ó yá ẹ padà no ẹ padà lọ sórí igi o ẹ pẹ̀lẹ́ o so ẹyẹ wa nìyẹn ó kù pé ọkọ tí mo fẹ́ fi hàn ẹ wo ilé adìyẹ wa. a kú ojúmọ́ o ẹ̀yin adìyẹ a oúnjẹ wọn ti tán ibi tí mo máa pa wọn o kẹjẹ bá yín bu oúnjẹ wá ẹ pẹ̀lẹ́ ṣé ẹ lómi òkè wọ́n sì lómi ẹ kú ojúmọ́ adìyẹ. adìyẹ mi akójúmọ́ ẹ má jẹ́ kẹ́rù báyìí mo lọ bá yín gbóúnjẹ wá nì ẹ wá jẹun o kúkúrú. àwọn ti yàgbẹ́ gan ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ wọn ti pọ̀ gan. ok oúnjẹ yín nìyí adìyẹ oúnjẹ yín nìyí oh my goodness wọ́n ti wọ́n ti yàgbẹ́ sórí omi wọn. ẹ má jẹ́ kẹ́rù báyìí ẹ máa bọ̀ ẹ wá jẹun. ẹ má sá lọ ẹ wá jẹun ni ẹ wò oúnjẹ mo gbé wá sọ́dọ̀ yín ẹ̀yin yòókù máa wá fúnra yín o ẹ wo bó ṣe ń sá pamọ́. ó dá wọn máa wá jẹun fúnra wọn. ok omi mi rèé so mo fẹ́ fi nǹkan hàn yín ṣé ẹ mọ ẹ̀yin ara ẹ̀yin tẹ́ mọ̀ nípa ewé ṣé ẹ rí òdòdó yìí wọ́n máa ń pè ní um, ọ̀dọ́ plant tó ti wá wọ́n máa ń pe plant yìí ní dandelion ṣẹ́gbọ́n nǹkan tí mo pè é dandelion iṣẹ́ dandelion pọ̀ gan dandelion ó dáa fún ara ó dáa fún liver tonic ẹ mọ̀ kéèyàn máa kéèyàn fi máa cleanse ó dáa gan adẹni tó pọ̀ bíbí yìí ẹ wò ó bíi wig ṣe ń grow ee ó tà pé plantain lélẹ́yìí o eléyìí náà pé plantain pọ̀ mi ò mọ̀ bóyá mo gbà á o pọ̀ eléyìí dandelion ni àwọn adìyẹ ti fẹ́ lọ jẹun ṣe rí wọn ok igbó igbó igbó igbó. màá bẹ̀rẹ̀ láti ibi bí ẹ̀wọ̀n fúláwà yìí bó ṣe fine òdòdó yìí bó ṣe fine ó rẹwà lọ́pọ̀lọpọ̀.